làgbà omi jù wọ́n lọ omi làgbà omi jù wọ́n lọ omi ò lápá omi ò lẹ́sẹ̀ omi wọ́n yọrí tẹrẹ ẹni fojú omi àgbẹ̀ lọ omi làgbà sinimá tán sọ Ṣẹ̀ríkí múvi ọ̀gáǹgà níbi káṣẹ́ sinimá corporate pictures ló gbé jáde. àti yàtọ̀ ìyẹ̀pẹ̀ tí gbó ti ju omi la gbà. omi tó ń gbó didi èèyàn tó ń gbó didi ilé tó ń gbó didi ìlú lọ. omi tí ò lápá tí ò lẹ́sẹ̀ tó ń wọ̀yàn rìn gẹ́rẹ́rẹ́. fọládára dé àtàwọn tiẹ̀. ọmọ olúwẹ̀rí màgbọ́ òjò tó ń bá wọn jà tó ń bá tòde bàbá wọn lọ. ọmọ ayé ni mí mo ti báyé jẹ mo ti báyé mu ọmọ ilẹ̀ ni mí èmi gángan lọ́mọ ọ̀rọ̀ lọ́jọ́ mo dé mo wá gbé náà wojú ẹ̀fọn ní bùbá èmi rè kí ló pè mí sí ìwọ àlùmọ́tò mo pè omi ń bínú lọ́wọ́ kẹ́ni tí o mọ̀ wẹ̀ o mọ̀ wọ́dọ̀ alágbálúgbó omi gbogbogbò lọ́gbọ̀lọ́gbọ̀ omi àgbẹ̀ wọn lọ sinimá titun omi làgbà it's a blockbuster. irọ́ ni o lójú ẹ̀mí mi kọ́ o ò lè fẹ́ ọmọbìnrin yẹn. tí ẹ bá state any tangible reason i am sorry mo máa disrespect ìyẹn ọmọ yẹn ni máa fẹ́. ṣé torí pé n tà wí kò tí ì kan ìdílé ẹnìkọ̀ọ̀kan nínú yín ẹ wá dákẹ́ sí i ẹ dákẹ́ rigidi bí omi àmú. ọ̀yá ẹ wá máa gbé kalẹ̀. kọ́ńtò kọ́kọ́ gbé kalẹ̀ ó dọ̀rùn àṣàtẹ́ written by ọ̀làmìbí ọ̀làoyè produced by Juliet Jato, directed by Wasiu Owoya Gaozu starring Dele Odule Biju Ogunmọ́lá Madam Shaje, Jamiu Aziz, Obatide Kelvin, Lẹ́kan Latuji, Ọláyẹmí Jimoh, Yemkem, kẹ́m Fúnmi Biola Bíọ́lá Adékúnlé Juliet Jatto Owólabí Àjàsà Màmá Ereko Azizat Sọrùmú Lùyẹ́ka Déwálé Túndé Ṣọ́báyọ̀ Siro Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́ ẹni ètò Òdúgbèmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ilé ah! ìṣẹ̀lẹ̀ oúnjẹ wo lélẹ́yìí èmi rẹ̀ pé màálù máa wà bẹ́ẹ̀ tó máa máa rọjú tẹ́mi náà máa rọjú. nínú sinimá ńlá ìta pé àkọlé ẹ̀ ní omi lágbà àwòtúwò ni ó kọjá bẹ́ẹ̀. ẹ gba lọ́sìnù ẹ tó ń pariwo níwọ̀n tó ṣì máa kú síbi tó wà yìí. Ah. ẹ wo ẹ lù pa sí àbí èèyàn lásán. mo tún kéré kẹ́kẹ́ mo tilẹ̀kùn gbọ̀ngbọ̀n síbẹ̀síbẹ̀ náà afẹ́fẹ́ gbé ọmọ awodé tẹ́ bẹ́ẹ̀ ni o ibi gbogbo ló gba lágbára ọmọ ọ̀lẹ́nìkan láàyè ọgbà ẹ̀gbọ́n mi ti pa tó bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ nǹkan tó ń sọ lẹ́nu rẹ̀ bá jọ ẹlẹ́jú. wọ́n sábà tó lè ṣe é. eléyìí. wàhálà mi ti bá o mo jẹ́ ìsọ̀kan fún ẹ kó máa yí ẹ tí kò bá jẹ́bọ̀ àjẹgbé ni o tákàlà bá jẹ́bọ̀ àjẹgbé mi ni torí àjẹgbé mi ni ti kalokalo ìwọ ti gbọ́ mi tí ọmọ àjáyé ti ń gbójúgbójú tó pọ̀ màjọ́ òun jẹ́rí ni ju ẹkùn oró ìgbégbé ju ẹkùn oró akékèké àkùdàpọ̀ akékèké ní tòótòótó ìgbégbé ju ẹkùn oró. mo gbà rẹ máa. mo ti wọ inú jù níbi ìṣíbà ẹ ọkùnrin. àárín ìtọ́ ọmọ ọba dé mú ìwà. Ah, ta ni ẹ ó pè mí títí ó tún porúkọ bàbá mi ẹni sùn yẹn máa ṣe mọ́ rí. mo mọ rí. bàbá ti fẹ́ tọrọ owó bọ́yẹ máa ń ṣe ni. ìbàjẹ́ lílé yìí tọ́mú ah. ẹ̀rí ẹ̀já àbájá. Eh, hmm. kábíyèsí o hmm. eh, ẹ̀ẹ́dẹ̀kú àtẹ̀mọ́ra hmm. àwárí ẹ̀kú kò sí. bẹ́ẹ̀ ikú ikú akèèyàn má kù alágbádá oró ah, ah. kábíyèsí mo tán pẹ̀lú ọba nìyẹn o. kábíyèsí o kábíyèsí o ẹni bá pé òun ṣẹlẹ̀ kò dùn ún kó pé kọ́ lu tòun náà pa o àwọn ará bíi wọ́n ṣíwó nílé ọkàn kò san wọ́n wá dókun wọ́n ṣí kòkò ọ̀gẹ̀dẹ̀ wò wọ́n bímọ wọ́n wá sọ ládé ṣìnà bí ṣíṣí kò bá sí lẹ́yìn wọn ṣáwọn náà kò ní sí lẹ́yìn ṣíṣí náà ah kábíyèsí ọmọ méjì ah. odindi ọmọ bàálù ló pa ní ìfọnàfọṣù ah kábíyèsí ẹ̀tẹ̀mọ́ra o a ti ń gbọ́ná kábíyèsí ẹ gbégbèsè o ó ti di dandan lọ́tọ̀ yìí ẹ gbégbèsè ni ẹ gbégbèsè ni kíákíá. àfi ká gbégbèsè. ìjìnlọ No, no! No! Yes! Down! ọwọ́ mi mọ́tò ọwọ́ mi mọ́tò ọwọ́ mi mọ́tò ọwọ́ mi mọ́tò ọwọ́ mi mọ́tò kọ́sọ̀kọ́ta lọ́wọ́ kí yẹ sọ pé méje lọ́kàn. ìkòkò tó bá lọ dégun yóò ṣàmọ́lẹ̀ o ìyẹn á dà pàjì. akékeré takotakó akékeré torotoro ìgbẹ́gbẹ́jú ẹkùn wòró ìgbẹ́gbẹ́jú ẹkùn wòró akékeré takotakó akékeré torotoro ìgbẹ́gbẹ́jú ẹkùn wòró. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yẹ. Yeah. Yeah. ẹjọ mi. ẹgbà ẹgbà ẹgbà mi ayé mi ti ẹ gbà mí tá ló fẹ́ pè. mo ṣoríire o ẹlẹ́dá mi mo dúpẹ́ o mo ṣoríire o ẹlẹ́dá mi mo dúpẹ́ o mo fi ẹ ṣe àti àtúnṣe. mi ò gbọ́dọ̀ jábọ́. wọ́n ní aláṣọ kan kí ń ná àánú rẹ̀ hmm. ìdí tí mo ṣe gbé ìgbésẹ̀ tí mo gbé ni wípé bílù iṣẹ́ ń lọ yìí tá a bá sọ wípé iná ò lè rí torí gbé ṣe tó bá wá padà tó jó lórí omi ńkọ́. Lisa ìlú ti rẹ jù yìí ibi tó ti fẹ́ lọ kàwé ìwé tó lò kàní kó gbójú tó o hmm. má wàá débẹ̀ kó má ṣe kámikàmikàmi kó rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe hmm. ṣó ti gbọ́ mi. màá mi ṣebí èmi náà mọ̀ pé awọ ló má tẹ̀ ìwọ ara ẹ̀ ló mọ̀ ọ́ ẹ kú moro ọmọ tẹni èmi náà ń ṣo ní wàhálà mi wà ní fíwà jọ àkìlì táyọ̀ ṣe ni. mo ti ẹ̀ jẹ́rìí ẹ ọkọ mi mo jẹ́rìí ẹ mo mọrú ọmọ tó jẹ́ ẹ̀ àmọ́ ṣèrántí wípé tá a bá fi inú wé inú ìwọ là ń jẹ hmm. bí a bá ti mọ là ń dé aláìlẹ́sìn kò ń dé wọn wọn hmm. ẹ ó ti yí ẹbẹ yẹn. kò sí ìyọnu màá ṣebí èmi náà mọ̀ pé tí baálé ilé bá ń tàkìtì orógì là ń ba ẹ̀mẹ̀sẹ̀ ìlú tí òun ṣèlú mi èmi náà máa mọ wọn ara mi bẹ́ẹ̀. Ah. ẹ ṣe oríire náà a kú oríire náà it's cause for celebration. let's be honest sẹ́mílẹ̀ jẹ́ méje lọ́nà òrèrè o lọ́nà òrèrè o àti dé sí lọ́rùn. èmi làgbàdà pààrà ti ń para rẹ̀ lájúbà ẹ̀sán fún gbogbo ti kọ́ júbà o júbà júbà. bóyá júbà ewúro júbà kò sá o júbà júbà èmi lẹ́gùn láti yan wọn lẹ́nu wo mo fi wọn làkàlà pé wọ́n yẹ jẹ̀lẹ́ ẹnu wo tí bá tẹkù tààrọ́ tí bá tẹ gbogbo ọ̀nà ọ̀ṣun ilé jẹ̀lẹ́ ẹnu wo kejì kejì ọ̀dàjì kejì méje lọ́kọ̀ méje lọ́kọ̀ wò méje méje lọ́kọ̀ sẹ́nu sẹ́nu ní ti nọ́mbà méje lọ́kọ̀ méje méje lọ́kọ̀ méje méje lọ́kọ̀ sẹ́nu sẹ́nu ní ti nọ́mbà kò yé mi o kí lẹ sọ náà. ọmọ láti jọ yìí tí mo ti wá sí ìbátẹ́dẹ̀ mọ̀ pé fámìlì lèmi àti ló jẹ́ kọ́kàn mi balẹ̀ díìtù pé nǹkan tẹ̀ sọ fún mi ẹ wà àtìgbà tán ti gbowó lọ́ọ̀mì tí mo ti wá report àwọn pípù ìfún yín ẹ rí nǹkan kan bá mi ṣe sí ẹ dẹ̀ mọ̀ pé owó yìí owó mi kọ́ owó lówó ni àwọn olówó dẹ̀rẹ̀ wọ́n ti ń dà mí láàmú gan lórí owó yìí wàhálà yìí ti pọ̀ jọ mímì ò gbé mọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi kí lẹ fẹ́ kí n ṣe ó ti sú mi. ká ń ṣòní tí mo pè yín tẹ́lẹ̀ fẹ́ lọ róúnjẹ pé kí wọ́n á bá yín bíbà mo bá má tún rí yín ẹ ṣàánú mi o wàhálà ah. yìí ti pọ̀ jù fẹ́mi mi èmi mi ò gbé mọ́. Ah, madam ẹ má bínú ah. in all sincerity à ń ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ <laughs> but um, ẹ mọ̀ pé téèyàn bá ti actualize goal ẹ̀ ó máa ń dàbí ìgbà pé èèyàn ṣe nǹkan kan ni we are actually doing our investigations and ó kàn wá unfortunate pé àti ìrìbí nail àwọn arábìnrin ni. wọ́n aṣọ yín o <laughs> èmi àròlé ọba ọmọ ló ń sọ̀rọ̀ akakatirika akakatirika òkèlè kàkàkà mádẹ̀ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ àwọn méje lọ́kàn ni ìtì ọ̀gẹ̀dẹ̀ lásán ni kò tó ń tà yà dá bẹ́ẹ̀ àá mélòó lára méje lọ́kàn níbi tí n bá ti ń búra múra mọ̀. ẹ mú un ẹ kì í ṣé bí èmi wà ni <laughs> wo arábìnrin ó ń tàn ẹni o. ẹ fọkàn balẹ̀. kò dẹ̀ ṣe máa tàn yàn bó ṣe máa ń gbogbo àwọn tó máa ń complain fún nìyẹn ó dẹ̀ ń ṣe rẹ̀ ni tó bá sọ pé èèyàn wá fẹ́ mú èèyàn ṣé ìwọ ni àrólé ló fẹ́ mú èmi ah ó kéré obí tí obì lò. lẹ́nu ẹ sọ níwájú ta ni èmi ni àrólé ọba ọmọ èéfín ah, ah, ni mí mo ń fínni ní mo fínni lójú atani mí mo ń tani lójú tani lẹ́nu agẹrùgùdù ni mí ògúnrò ogun yọ ṣẹ̀ṣẹ̀ alẹ́ téńté lójú ìjà ni mí mò ń rú rúgùdù kiri ni èmi ọmọ ògúngún ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ ògúngún ṣẹ̀gìṣẹ̀gì ah, èmi. ọ̀rọ̀ ẹ ti yé mi àgbá òfìfo olómọ dún wòmú wòmù àgbá òfìfo ni ẹ ọ̀rọ̀ jẹ́ kó máa kílẹ̀ ní ìlẹ́jọ́ bẹ́ẹ̀ tó. mo rẹjú lọ́wọ́ ni mo gbóhùn ẹ mo wá ní kí n sọ fún ẹ wo in tó ti lọ ó ti ré kọjá o. padà ọmọ ojú oró ni mi ti ń fi kú oró pa ni tó o bá dánwò wá dọ̀tọ́ ẹ fọkàn yín balẹ̀ kò sí nǹkan kan. mi ò fẹ́ bá agbófinró lẹ́jọ́. bọ́lá mi sọ ẹ fọkàn yín balẹ̀ kò sí nǹkan kan tẹ́ ẹ bá ti láròlé ọ̀pọ̀ ọmọ lẹ́yìn ẹ fọkàn yín balẹ̀ àwọn ọlọ́pàá ti yẹ wá gẹ́gẹ́ bí jẹ́ ó lẹ́nu lásán ni èmi ò sọ lọ́pàá. làkàlàkàdé ni wọ́n ń yẹ jẹ̀lẹ́nu wo. tí bá tẹkùtà rọ tí bá gbogbo ọ̀nà kejì kejì kejì kejì méje lọ́kọ́ méje méje lọ́kọ́ o méje méje lọ́kọ́ ọdẹ ọdẹ. máa jọba lọ ọlọ́run rẹ Baba, n jẹ ọba tá kò lè rọ lóye alágbára tá kò lè ṣẹ́gun ìjọba rẹ dùn bọ́dá mi ò ọlọ́run arákùnrin a ní ẹ̀mí rán mi sí yín bàbá máa jíṣẹ́ mi máa bá yín sọ̀rọ̀ arákùnrin èmi ní kí n jíṣẹ́ fún ẹ ó lóun á ṣe ẹ́ lógo ó lóun á ṣe ẹ́ ní oore ó ní àdúrà rẹ̀ ó gbà àìmí ah, méje lọ́kọ ló rán mi sí ẹ arákùnrin ó ní kí n jíṣẹ́. Eh, eh, eh, chief mrs yàjọ èmi understand di ẹ̀mí méje lọ́kàn ọlọ́run ọba gan tèmi gan mọ̀ mẹ́ta lọ́kàn ni so mi understand di méje lọ́kàn yín. kí sóbì àtúndìbò olúgànbí là ń ké sí fọlájì mi gbà míì gbà wá rà wá kalẹ̀ gbogbo wàhálà rògbòdìyàn tó ń lọ́nù ìlú yìí ẹ bá wá solution sí i kó dópin. kábíyèsí o ẹ̀yin olóyè mo fẹ́ kí ẹ fi ọkàn yín balẹ̀ àwa agbófinró wa ò jókòó hmm. a ti gbódó mi tipẹ́ ìdúró ò sí fún wa ìbẹ̀rẹ̀ ò sí fún wa kẹ́ mọ̀ pé inú ìlú ìlàwà náà tó ń gbé kò sí téèyàn bá ní tó ń ṣẹlẹ̀ ọkàn òun gẹ́gẹ́ bí agbófinró torí gbogbo ya níbọn lọ́wọ́ táwọn ọba yìí jẹ́ yìí ń bẹ̀rù àwa torí ìbọn tó wà lọ́wọ́ wa àwọn ẹbí wa ń kọ́ ìtorí ẹ̀ làwa náà ṣe sùn torí gbégbégbé wọ́n lè gbé sẹ́ńkulẹ̀ wa ẹ wo èpè la fi ń wèpè ejò wọn ti ṣán wa àdá wà lọ́wọ́ wa láti bẹ̀ wọ́n lórí ẹ̀jẹ̀ ṣá farabalẹ̀ láìpẹ́ láì jìnnà ẹ̀ gbèsè. ọlọ́pàá ikú rẹ̀ ní mú ọlọ́jà ó di dandan kẹ́ ẹ fọ́n ẹsẹ̀ eégún rẹ̀ ń jáde nẹ́kù yìí ó di dandan kẹ́ ẹ pamọ́ ẹ ṣe kẹ́ ẹ túbọ̀ gbìyànjú nítorí kò sì bí a máa sá sí jọ̀dọ̀ ẹ̀yin ọlọ́pàá náà lọ. orúkọ kábíyèsí wa ìyàn ń bàjẹ́ káàkiri ìlú yìí ó ń kàn wá lóminú ẹ̀yin ọlọ́pàá ẹ jọ̀ọ́. àní dákẹ́ àní dákẹ́ àní dákẹ́ ẹ ṣeun. ọ̀dà kábíyèsí ah. lórí ọ̀rọ̀ tí wọ́n tún sọ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin àgbàlagbà wọ́n ti ránṣẹ́ pé orò oorun ti dèwọ̀ fún wọn hmm. àwa náà ti ṣetán láti máa ṣèwádìí lóríṣiríṣi ẹ rí i pé nígbà tí mo débi àwọn ọ́fíṣàs àjọ wa ẹ rí i pé mo ní kàn lọ síta wọ́n lọ síta wọ́n lọ ń béèrè ọ̀rọ̀ káàkiri láàárín ìgboro ni o hmm. àmọ́ èyí tó ṣe pàtàkì jù kábíyèsí ǹjẹ́ a lè ṣe ìwádìí lẹ́nu gbogbo àwọn tó wà láàfin lásìkò yìí. ẹ kò sí wàhálà tó bá jẹ́ náà ló máa jẹ́ kẹ́ ẹ rí nǹkan tẹ́ ń wá kò sí wàhálà. ọ̀gá ah, ọlọ́pàá inú tó bá ti yá kò tún pẹ́ mọ́ ah. tó bá lórí pé fẹ́ ṣèwádìí láàfin ló máa jẹ́ kárókò dòrò ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ àti faramọ́. Ah, kábíyèsí o hmm. ṣé tó bá tiẹ̀ ń wádìí káàkiri gbogbo òlu ṣó yẹ kán tún máa dáàfin àbí ó yẹ kán máa wádìí dáàfin ni. ìyálóde ìyálóde jẹ́ kó ṣèwádìí inú jì òun rẹ kò jẹ́ ká rí kún àṣẹ bíi jẹ́ kó ṣèwádìí yàn máa ṣe. Ah, ah. ẹ ṣe sùúrù mo mọ̀ pé bóyá ń dun gbogbo yín lẹ ṣe ń sọ̀rọ̀ ah, Fọlájìmí jọ̀ọ́ bá mi sọ fún gbogbo àwọn ọmọ tó wà lábẹ́ ẹ̀ wípé gbogbo ìwádìí tó bá fẹ́ ṣe kó fi òtítọ́ àtòdodo sí ká lè rí di òkúdo ọ̀rọ̀ hmm? gbogbo nǹkan tó ń dà lóru yìí ká lè rí àwọn tó wà ń díẹ̀. kábíyèsí èyí ò dá ti bà èyí dá jẹ́ Eh. àmọ́ nínú agbófinró tó lóòótọ́ tó mọ iṣẹ́ ẹ̀ tó dẹ̀ dá lórílẹ̀‐èdè olèmí wà. Hmm. ẹ ṣe hmm. mi ò fẹ̀sùn burúkú kàn yín ara ìwádìí la kàn bẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀. ìyá wa on the tenth of this month ah. ọjọ́ monday ah. ẹ jáde kúrò nílé àwọn mẹ́ta kan pàdé yín ah. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìkan wọnú mọ́tò yìí obìnrin méjì ọkùnrin kan wọ́n gbé báàgì. ẹ ga kí la fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ wa báyìí gbogbo àwọn káàṣì ta kó sínú ilé yìí kí la fẹ́ ṣe fẹ́. oníkálukú máa ṣá tiẹ̀ ni a ti gbé tiẹ̀ fún gba tiẹ̀ kébí náà rẹ̀ gba tiẹ̀ mi kẹ́rì bọ̀dẹ̀ tó kú náà rẹ̀ pín tiẹ̀. èmi ò tẹ̀lé wait kan pin because èmi ní ìdánwò. káṣá ṣá kí n ga tèmi mọ́ ẹgbẹ́ náà. o ti fẹ́ràn owó jù. hands ah, ah, ah. up everybody. that's it ìkúkú jọba ó ti bà yín ilẹ̀ mọ́bó yín lé ní. Ah, ìyẹn olóró ah, tẹ bá rẹ fẹ mú olóró ẹdẹ lójú ó dalẹ ṣèwà lẹrọ máa ń gbòòrò jáde ṣàwájú olóró lójú yìí. ẹ pè fún mi ẹ ṣeré ọwọ́ yìí. Ah, ṣe mí nìyẹn ni ṣe fẹ́ mú wa ni. àwọn ah, fẹ́ mú yín ni. ẹ fẹ́ mú àwa ẹ̀yin ò lè mú wa ah. àbí ṣáà ó lè lè mú wa. ní sùúrù àwọn lè fọ́ mi. àwọn ò kì í ṣe ẹni tẹ́ ẹ lè mú. <laughs> jẹ́ n sọ fún ẹ ó kù dẹ̀dẹ̀ káwọn tó imú àwọn ò lè tó mú. ó ń ṣeré. tó bá kù dẹ̀dẹ̀ kápá ká ò ṣe wa apá mm-hmm. ò lè ká ò ṣe. àlọ́ ń ṣe fíìmù. tó bá wá kù dẹ̀dẹ̀ káàdì ẹ̀ wá láàgùn mm-hmm. ìyá ò lè jẹ́ eh, ẹ̀ ò fẹ́ mú àwa ò mm. fẹ́ mú àwa. Mm. <laughs> méje lọ́kàn. ẹrù jẹjẹ. ọ̀nà mú tọ̀jà. ẹran tó ká bá fẹ́ sọ ẹnu ọ̀kan ní kùsì tálẹ̀ ìpín àwọn jù. gbẹ̀wé lábẹ́ gbàgbẹ́léwé gbàgbínú òòṣà ah, ọmọ kan fọ̀rọ̀ nínú ìlànà wọn. ẹnu jẹjẹ ló wà wájú yìí àpáta pààrà ni mí mo ṣòro dìgbòlù ah, àgbàká ni mí mò ń gbalé mò ń gboko lọ́wọ́ ẹni ah, lẹ́yìn èmi ọmọ ìkòyí ogúnù ogun apẹ̀jẹ ìlànà ogúnù ogun apẹ̀fà ogúnù ogun òdù pọ́ńpọ́ àmì ọmọ pẹ̀lú ogun yóò bí olú ọmọ olórí ogun yára lọ́wọ́ àwájú yìí. níbo lẹ́yìn bẹ́ẹ̀ lọ amúra yín wa ni àṣeré wá bí rárá tí ẹ bá ṣe fèrèfèrè ẹsẹ̀ kan báyìí ẹsẹ̀ mẹ́fà ni ah, ẹ kọ́ plate. ẹgbẹ́ báyìí. bàbá. akófò olùfẹ́ ẹ̀kọ́ lé kábíyèsí wọ́n kàn tó kúkú lájà kúkú lájà ni tí wọ́n bá dé tá a bá kojú ọ wọ́n á dẹ̀rọ̀ alukéré sí àwọn dìdìrín ara wọn wọn ò mọ̀ kó lóko tí wàá níbọn àti yanjú wọn síbì kan láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ máa níyànjú torí àti mú mẹ́ta nínú wọn. agbófinró lágbára àwọn alálẹ̀ ìlú yìí ọwọ́ àtàwọn ìkù. olóyè bẹ́ẹ̀ ṣe sọ yẹn gangan lórí nítorí pé àwọn ọlọ́pàá ò dáṣẹ́ wa dúró ìwádìí wa ń lọ lójoojúmọ́ ọwọ́ wa máa tẹ àwọn tó kù ẹ̀yin olóyè olórí kábíyèsí mo fẹ́ kẹ́ ẹ sùn ah. ẹ fojú lé irun dáadáa ẹ ní rí bímọ ìdààmú kankan ò ní ṣẹlẹ̀ mọ́ tó bá máa fi dọ̀la àtayọ̀ àti dùnnú lè wá sọ fún yín pàtí máwọn tó kù ah, <laughs> kábíyèsí ṣé mi lè máa lọ báyìí. Oh, oh, oh, màá tún yọjú sí yín láìpẹ́. ta ni wọ. ẹ ní aṣọ nìkan ẹ ń dínwó aró ẹ ti gbàgbé wípé orí burúkú ni fún ajá tó fẹ́ dùbù ẹkù lọ́nà dìgbòlúgi ènìyàn ni òjá májá tòótọ́ lẹ́yìn àbẹ́yìn náà kọ́ yìí ẹ wo ikú pani ni mí àfikún oró pani ikú sọ̀rọ̀ ni mí tọ́rọ́tọ́rọ́ bẹ́ẹ̀ ni mò ń bá ká afọ́tamọ́dí dígun ṣẹ́gun ni mí tí mò ń ṣẹ́gun tẹrú tọmọ. rẹni kejì stop gbogbo rubbish gbogbo òṣìṣẹ́ òṣèré kò stop ẹ̀ lọ́kàn bẹ́ẹ̀ jáde kúrò bí mo ti ń bẹ sọ̀rọ̀ ẹ̀. kéèmí jáde síta àjàlá ta lónà. No ṣe bí wọ náà ni àmọ́ mi bá tiẹ̀ wá. lọ́nà wo sọ fún mi how. a ní mi ò bá tiẹ̀ wá ọ̀dàdá tó dá gbogbo ẹ̀ lẹ́lẹ́lẹ́ èmi lọ dáadáa lọ́nà wo kí ni mo dálẹ̀ tó fi dìísẹ́ láti pa gbogbo àwọn ọmọ mi pátápátá. ẹni tó sun ló gbàgbé àmẹ́ni tó fi ọwọ́ ẹ̀ méjèèjì kó kò lè gbàgbé láéláé ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́ fẹ́lí fẹ́lí. bàbá olówó gbódò rogo bàbá olówó ilé gbódò kárógo gbódò rogo bàbá olówó ilé gbódò rogo bàbá olówó ilé gbódò rogo bàbá olówó ilé gbódò kárógo. tó bá di gbódò ránṣọṣọ lè dúró tí gbódò rogun bá mú ẹṣọ máa dúró. ìrẹ̀kùn máa nílé wo tán nígboro ayé òdòdó gbódò gbódò gbódò gbódò gbódò gbódò gbódò gbódò gbódò gbódò gbódò gbódòrógún ẹni tí kò mọ̀ náà kó padà o. gbódòrógún bàbá olówó èlé gbódòrógún bàbá olówó èlé gbódòrógún bàbá olówó èlé. gẹ̀gẹ̀ tó jẹ́ gbèsè sọ́rùn ó ti mọ̀ pẹ́rù ló wà lọ́rùn òun torí ọlọ́run máa sanwó ẹ̀ ẹ́ èmi ṣáà ni mo san débi tí mo san dé yẹn màá san ìtókù fún ẹ. kẹ́yà san o kẹ́yà san owó yẹn ni a lè nítorí pa nífẹ̀ẹ́ ara lé ẹni títí kábàlẹ́dì yẹ ká forúnkún bó kẹ́yà san owó mi ni o ṣé torí padà bàbá yìí tọ́ ṣòro láàrin rówó sí wa gbà. ìyá àgbà ìyá àgbà ìyá àgbà. ọmọ kẹrin Rọ́mọkẹ́ kí ló dé kí ló ṣe é. bàbá gbọ́dọ̀ ló mọ ẹ wọ́n ti mọ̀ ẹja sáwọlé bàbá gbọ́dọ̀ ẹja sáwọlé ẹja sáwọlé yàtọ̀. kúlẹ̀ sábúlọ́bì kankan onígbèsè tí ó gbẹ̀mí ni kò sáàní gbẹ̀mí. Ah, wọ́n dẹ̀ ti sọ pé táwọn ọmọ ti débi ẹ̀ wọ́n dẹ gbogbo bíbí wọ́n dẹ o. wo kò sí nǹkan tí mo fẹ́ ṣe. lọ́wọ́ ti débi ọ̀ wọ́n ní ilé wọn gbẹ̀mí ṣe ló kí ló dé. Ah! onígbèsè tí ó gbẹ̀mí ni kò sáàní gbẹ̀mí mi akátá tó lóun farapamọ́ fẹ́lẹ́dùmarè. alágbára tó Èdùmarè kúrò bẹ́ẹ̀ lọ. ọjọ́ kan kúrò bẹ́ẹ̀ náà. ẹ̀jẹ̀ mi ń gbèsè ẹ̀ ẹ̀ san ẹ mà láyà o ẹ ti gbàgbé pé níbo ló wà òun nìyájú ẹkùn ọjọ́ pé lónìí tí màá gbowó mi àdìgún tó lóun ó pagún òun ó jẹgún ọjọ́ tó pagún tó jẹgún ọjọ́ náà láyé rẹ̀ ò gúnrégé mọ́ ayé yín ò tún gúnrégé mọ́. àṣẹ. bàbá gbọ́dọ̀ rogo ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi lóòótọ́ ni mo jẹ yín lówó mo máa san owó yín fún yín ó mà ṣe o ọmọ mi tí mo torí ẹ̀ wá yá owó lọ́wọ́ yín tí mo rán lọ sókè òkun ó ní mi gbọ́ ká lọ tí mi gbọ́rẹ̀ wá mi rò mí dé pípé máa rẹ jẹ ewu ẹ mi. wọ́n olówó ògẹmọ tó pa alágẹmọ yẹn ó ti di dandan fún kó jẹ alágẹmọ lónìí tí n bá ti gbé odò mi jáde ilé tó bá jẹ mí gbèsè tí n bá wọ̀ wọn gbowó jáde ńbẹ hmm. àti bẹ́ẹ̀ mi yóò bá bọ́ sí ah. bẹ́ẹ̀ mi yín bá tún bọ́ wọn tún gbowó mi hmm. torí wọn ò ní sìnkú yín láì ṣe pé mo gbowó mi. Ah, wàhálà ti wà ìyá àgbà eh, eh, eh, ṣe rí mi tí ọ̀rọ̀ gbédè yìí hmm. ó ti yé mi àmọ́ ẹ ṣe kinní kan fún mi tó bá ti di ìrọ̀lẹ́ máa pe ọmọ mi ayọ̀ka gbogbo nǹkan tó bá sọ mo mọ̀ pé ó máa fowó yẹn ṣọwọ́ sí mi máa wá kó. jà yín. Ah o ò wọlé kó o má fọ̀ṣẹ́ kó o fi bá mi sọ̀rọ̀. ẹ dẹ́kun torí ọlọ́run bàbá gbódòrò ògùn àsanwó yín ọlọ́run àsan. òròpórí tiẹ̀ fẹ́ bu ó ah. fẹ́ ya wèrè kẹ́yìn ayé rẹ̀ ni. bí àyọ̀ká báyìí báyìí báyìí báyìí báyìí ah. má rí pípọ̀ ojú mi o ah. mo ò pe àyọ̀ká bí mo ṣe jókòó yìí. bàbá gbódòrò ògùn ẹ ṣe sùúrù ẹ dán. mo rò pé wọ́n ṣe pé gbóná fún wọn. bẹ́ẹ̀ni. èpè ọlọ́fọ̀ ọ̀rọ̀ mo rò pé ó ń jà ọ́. bẹ́ẹ̀ni. pé àyọ̀ká bí mo ṣe jókòó yìí. ayọ̀ká àlàáfíà ni mo wà àlàáfíà dẹ̀kọ̀ ni mo tún wà ó mọ nípa owó tí àjọ ń sọ yìí tàjọ ń sọ̀rọ̀ ẹ̀ ó ti dé o. bàbá gbọ́dọ̀ ogun ti dé. ó ti ní tóun ọba ti gbowó òun máa gbẹ̀mí mi ní o wọ́n ti gbowó mi. òun ah. gbóhùn ọlábẹ́lẹ̀ ẹ mami ẹ ẹ máa tó ṣẹlẹ̀ báyìí màá sẹ́yìn ẹ̀ sí ẹni ẹni tẹ́ máa ń gbó lọ́wọ́ ẹ̀ ní o ṣe ọkọ mi. àyọká àyọká àyọká. bàbá gbódòrógún bàbá gbódòrógún ó ní òun máa òun máa fi ṣọwọ́ sí ẹni tá a máa ń gba owó. bẹ́ẹ̀ ni kò jókòó báyìí kájọ jókòó títí tí ó fi fowó ránṣẹ́ ah, kò sẹ́ni tí ó kò ń bí. mo ṣe bí ẹ dákun ẹ torí Ọlọ́run. ẹ mọ́ lè gbà. sórí ilé ó ní owó tìbí ìtókù nine thousand yìí ó ní kí n fi ra oúnjẹ sílé ah, àmọ́ àgbàlagbà ò kì í jẹun tán ìwọ náà wàá bá mi mánéjì ilé gbà ìyá àgbà. gbà ibi mi mo fún ẹ. ẹ wo dákun ẹ ṣe mi jàre gan mọ ṣé kèsè pé fẹ́ fún mi lówó. àbókéré ni. ìyá àgbà. ẹ wo ẹ ṣe ẹ̀yin lẹ tèmi àti àyọ̀ká ẹ sì mọ̀ pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni nígbà tí n tún á lè fún yín mọ́ kí n tún máa gbàánú yìí tọ́rẹ́ mi sẹ́ndì irọ́ o èmi gan ló yẹ mọ́ ṣe fún yín jẹ ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé ọwọ́ ètí ìtẹnu ìdínú èmi ló yẹ kí n mọ̀ ṣètọ́jú yín mi ò lè gbowó kankan lọ́wọ́ yín o lẹ́yìn kẹjá rèlé àbí kí n bá yín rẹ ọjà gan kí n lè bá yín rẹ oúnjẹ sílé. ṣé ọkọ mi lágbára ọlọ ọwọ́ ẹ tó ní kò tẹnu á tó ẹnu àmín á jù lọ àmín àmín ẹsẹ ìyá mi òun gan ni kí n pòun pé tá a bá ti rówó ń gbà pé kí n pòun. ẹ ẹ ó yà pé kò ní gbogbo ẹ láti rí gbà ọ gbogbo nǹkan tó dẹ̀ ní kí n fi ṣe gbogbo ẹ náà ni màá fi ṣe. ní ń dún ní ń dún. ẹ ọ̀rẹ́ mi àyọ̀ká àti gbà àti gbà. wò <laughs> jẹ́ kí n sanwó gbódò rogun tán mo promise ẹ tí n bá ti fi lè san tán báyìí má ṣe nǹkan tó tangible fún ẹ tínú ìwọ náà máa fi dùn ṣé o ti gbọ́ jọ ọ̀rẹ́ mi. ẹ bẹ́ẹ̀ ni a ṣì wà lẹ́nu ẹ tí n bá ti sanwó gbọ́dọ̀ rogun tán mo promise ẹ o ṣe gan ni òkè ó dàbọ̀ ah, ẹ rà mà. pẹ̀lẹ́ o èwo ló tún jẹ́ gbọ́dọ̀ rogun. olówó èlé kan tí a yáwó lọ́wọ́ ẹ̀ nígbà tí ẹ̀gbọ́n mi fẹ́ travel out ni àtìgbà yẹn náà kẹ̀dẹ̀ rí òun ló ti ń dààmú màámi ojoojúmọ́ ló fi ń pè wọ́n àdẹ gbọ́ kankan látọ̀dọ̀ ẹ̀gbọ́n mi látìgbà yẹn. ó ga ọ onígbèsè tó o bá gbẹ̀mí á kúkú gbẹ̀mí ẹ wípé látijọ́ tí ẹ̀gbọ́n ẹ ti travel yẹn ẹ gbúrò ẹ rárá. àgbúrò wọn rárá o àgbúrò wọn rárá kódà ó jẹ́ nǹkan tó máa ń kan màámi lóminú. èló wà ní gbogbo owó báyìí. ẹ ṣe mà five hundred thousand ni gbogbo owó yẹn gbà tá a gbà àmọ́ mo ti san kù two seventy ma. two seventy thousand. bẹ́ẹ̀ ni ma. Hmm. Ayọ̀ká. ma. orí tá a ṣe fẹ́ dìye ògbì pẹ́ títí a ṣú omi toro sí ni lẹ́nu sórí two seventy àṣe two seventy tó fẹ́ dá padà eh. ó kéré nínú tọ́lọ́run lè ṣe mo rẹ́dì láti fún ẹ ní ìlọ́po ìlọ́po owó yìí. ẹ ṣé gan ni màá ẹ ṣé mo dúpẹ́ màá. àmọ́ gbà fún múrí nílé lè gbà fún gbàdà lóko. màá ṣé ìwọ̀fà máa yan bó ṣe ni. kò sí nǹkan kí nǹkan tẹ́ fẹ́ kí n ṣe tí mi ò ní ṣe fún yín màá. ẹ ewu pẹ̀lú di ó fẹ́ tí o kì í dáhùn ó ní bàbá káàbọ̀ ó ní iyì jẹ́ kí n sọ tọrọ fún ẹ ṣérú àwọn yẹn ni màá gorí ẹ kó dá tó. ọkọ mi ènìyàn tí ò ní tí jù ojú kan mi bá ní agbóyún àtòtẹ́sẹ̀ ṣé ọ̀rọ̀ ẹ̀ ọmọ bí wàá yìí òótọ́ ìtìjú sí ara rẹ̀ epo ni mo rù kó ní ọdún àbàtẹ̀mí jẹ́ èwo ló tẹ̀kọ́ gbà nínú irú ẹrú gbà jẹ́ ìsọ̀kọ̀ fún ẹ. sáwọn yìí kí ẹ máa máa gbọ́ rẹ̀ tó ra àwọn ọmọ àbí a mo fi ọlọ́run ọba bẹ́ẹ̀ má bá mi dọ́rọ́ ẹ̀wọ̀ mọ́ tó bá tẹ̀lé ó lè dèjù. mo yì wá ẹyin àdáṣọ fún òkè wọ nígbà mo bá lọ ọmọ wa yìí bẹ́ẹ̀ ni a máa gbégun ẹ ṣé bá ń bẹ̀rù ẹni a máa gbégun ẹlẹ́dẹ̀ kó má ṣàfara torí ilẹ̀ báyìí ló ń bọ̀ wò mi ìfẹ́ káyé rí tèmi sọ àti pé mi ìfẹ́ kí tèmi gbé nílé ẹni. wo ẹ tún tán ẹ lòṣà òkè tán ìgbésẹ̀ tó kọ́kọ́ lélẹ́yìí gbogbo kò sí o àfẹ́ tó bá tira ẹ̀. wo lọ sùwé agbẹjẹmọwọ nígbà tó bá wọ Ọlọ́run òkè á fún wa lọ́mọ tiwa. ìjókòó ẹ ni ní mú ní dèwé ẹ̀kọ́ ni ṣó dìgbà tí gbogbo ayé bá bẹ̀rẹ̀ sí ní wẹnu sí wa lára. Ah bí wọ́n ní ilé kì í jó kí baálé ilé tàkàkà. wo jẹ́ kí nǹkan ṣó tí ẹni sọ fún ẹ pé o ò lè bímọ ni àbátọ̀ tèmi ò lè dọ́mọ. Ah, ah. hmm. gbígbé ó tún kù níbọn ro torí wípé alágbàro ò yege aláṣọ máa gbà tó bá dọ̀la àmọ́ kí aláṣọ tó gbọ́n alágbàro gbọ́dọ̀ gba ẹnu ẹ̀ burú káṣọ yẹn bá lè di tiẹ̀ yóò sì ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. wo aláǹgbá tó gungun ìrókò tóore bọ tí ò fapadà tó ní bíyàn kò yìn mí máa ń yínra mi mo kúkú ń sapá àmọ́ apá àdìgbé oko kò rà. a jẹ́ wípé ọkọ̀ ẹ lágídí nìyẹn àmọ́ a lè jà má lè jà pé ẹgbẹ́ ọjọ́ nínà ẹ kò le rárá àpọ́tò odò ò ní pé kódò má sùn jẹ́ ká gbé ọ̀rọ̀ igba ibi tí a kọ́kọ́ fi ọ̀rọ̀ títí tẹ́lẹ̀ igbó dídí ló fún mi ṣán yìí ewúrẹ́ ló ní káṣá mi gbé yìí. adébí ah! pé tí túláàsì bá di méjì ikán là á mú o. tún dànù wọ́sí ah, ló ń balẹ̀ àgbà jẹ́ jẹ́jẹ́ lẹ́gùn àgbàjọ àdàkọ ṣe kí ni tẹ́jẹ́jẹ́ ah, tẹ́jẹ́jẹ́. mo yìí wá igun òdèdè yálé onídìrí ìrètí ló palẹ̀ bì kí ni kan tó ń gbé ṣeré bí ọmọ ìjọ yìí ọmọ ìjọ yìí gbé ṣeré kémi fẹ́ ọmọ ọ̀dọ̀. Ah, ah, hmm. ǹbá wà lọ́yọ̀ ǹbá ti sọ ẹṣin aguntọ́ rẹ̀ ò ní níye nílẹ̀ yìí kò yìí wá ṣàánú mi má dojú tì mí gbogbo ibi tí mò ń lọ parapata ló ti ń fi yé mi wípé sẹ́ẹ̀ àfi tí obìnrin kan bá kọ́kọ́ lóyún fún ẹ kí n tó lè dán lọ́mọ nínú ilé yìí ó bọ́ lọ́wọ́ òṣùpá ó dára ọmọ jù ah, kí nìkan tó ń sọ lẹ́nu yìí òrìṣà jẹ́ pé méjì obìnrin ò dénú <laughs> àti wípé ẹ̀yin onísùúrù báyìí wà nǹkan tó ṣe fagasi là ń fagasi. oyè wá ṣàánú mi iṣẹ́ tó ṣẹ́gun ló sọ di ojúbẹ̀ ẹ̀dìyẹ jọ márùn tèmi jọ ṣàánú mi jẹ́ ìdólómọlọ́dọ̀ ẹ̀. Ah, ìfẹ́ mi tó yẹ ni ló yẹ ni ó kúrùn yẹ ti yẹ. Hmm? ẹ máa rọra o ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ojú òní tì yín o ẹ ò ní dààmú lágbára ọlọ́run bẹ́ẹ̀ ṣe fi ilé sí láyọ̀ náà lẹ máa délé báyọ̀ pàlógo ọlọ́run ọlọ́run aṣọ yín dọ̀hún ìyá mi hmm, ẹ ṣé mo dúpẹ́ ẹ ní mo lè rí kí o eh, lágbára ọlọ́run ẹ ní ní ìkọ̀sílẹ̀ ayé yín ẹ máa lórí ẹ máa bọ̀ rí pẹ̀lú gọlọ́hún èmi náà kúkú mọ̀ pé ọ̀dọ̀ yín ò jìnnà mélòó ni mú sẹ́nu mélòó ni làálàá tẹ̀sí ìrùwà tí n bá rí i pé mo ti gbóhùn yín tó bí ijọ́ méjì ijọ́ mẹ́ta kan kán èmi náà ti ṣe kí ni mo ti dọ́dọ̀ yín àwọn ìyá mi ojú ò ní tì ẹ ní kábàámọ̀ ẹ ní fi kábàámọ̀ sẹ́nu bójú bá wá yẹjú ẹ má jẹ́ kó òun òye ah. nítorí ọlọ́run yẹn wá. ìyá mi mọ́mì ṣe wọ́n ah. dúpẹ́. ẹ ṣe bẹ́ẹ̀ láago mi kí ló ní ilé yìí náà ẹ̀yìn ṣáà ti gbá mi láago ah. ọkàn mi balẹ̀ ọmọ dáadáa dè lọmọ yẹn ẹ rí bí ẹ rí tọ́ ẹ wò dàmsákì yín ìyá mi. ẹ ṣe ìyá mi. ẹ ṣe mi dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa ni. àwọn ah, wọ́n ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà wọ́n ti jẹ́ kí n mọ̀ wípé mi ò sí nílùú wa bí àmì ò sí lọ́dọ̀ yìí wọ́n ṣe bí ìyá wọn ṣe bí bàbá fún mi tí wọ́n bá mi dúpẹ́ lọ́wọ́. ọlọ́run á mi dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe mo dúpẹ́ ojú òní tí ah, ẹ wo gbogbo nǹkan tẹ́ bá fà ní rere ó máa tó yín lọ pẹ̀lú ọlọ́run ah, ẹ ṣe ẹ mọ bínú mi ṣe dùn tó sí yín o ẹ ṣe pa ṣe mo dúpẹ́ ẹ ṣe pọ̀. ìwà ṣe hmm, hmm, hmm. ṣe ojú ọjọ́ ti ń eh, mọ̀lẹ́dẹ́ eh, eh, ká tètè máa lọ sí ọmọ bá ṣú wa sí. ọlọ́run á bá mi ṣọ́ yín délé bẹ́ẹ̀ ṣe wá bí láyọ̀ pẹ̀lú gọlọ́run ẹ padà délé yín láyọ̀ tàlàfíà ẹ ní kò kọ̀nà aburú o gba rẹ̀ lẹ́dà mi. láyọ̀ lè má délé máa ẹ ṣe ẹ ṣe o ẹ ayọ̀ pẹ̀lú gọlọ́run o ẹ ṣe mo dúpẹ́ ó dàbọ̀. Ah, ọ̀rẹ́ mi. ah àyọ̀ká ọkọ mi báwo ni ṣé dáadáa ló wà gbogbo ilé ń kọ́. Ehm, àlàáfíà la wà màmí. ọlọ́run wà pẹ̀lú ẹ̀ o ò ní dààmú. mo mà ní àkíyèsí kan tí mo fẹ́ pè ẹ́ sí ehm, eh, téèyàn bá ní ẹyẹ ló máa yọjú ẹni jẹ téèyàn bá máa rí tìǹtìǹ ó yẹ kó feré ge ni o ìdí ló sì sókè yìí ẹni bá dẹ̀ sì dì sókè ọmọ aráyé á bá gbomi gbóná sí i. Hmm. ṣé o rò pé nǹkan tí ìwọ àtìyálé ń ṣe yìí ṣé o rò pé kò ní lẹ́yìn báyìí nítorí pé òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú o. màámi kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ wo bí mo understand yín àmọ́ àdúrà ni kẹ́ máa fi ràn mí lọ́wọ́. Hmm. èmi ń gbàdúrà o. bẹ́ẹ̀ ni ẹ ṣáà máa fàdúrà ràn mí lọ́wọ́. àmọ́ àyọ̀ká èmi mọ̀ pé nǹkan tá a bá sọ fún kò fẹ́ kò fẹ́ náà ni nǹkan tá a bá dẹ̀ sọ fún kò gbà kò ní gbà náà ni. <sighs> màámi mo understand yín kò kò kò kò lè yé ẹ̀yin náà mo understand yín kò burú èmi ṣáà ti sọ tèmi fún ẹ. ó dáa mo ti gbọ́ mo ti gbọ́ yín. ló dá ọkọ mi ìpàdé wa dùn bí oyin. mo ti gbọ́ ẹ wò má tún máa pè yín màmú má máa pè yín kẹ́ ẹ tẹ́kẹ́ ara yín ẹ ṣe mà ló dà ọlọ́run ẹlẹ́dàá mi má jẹ́ ń jẹ̀bi lórí ọmọ mi. àìsọ̀rọ̀ yán ọ̀rọ̀ ló pa ilé ìgbẹ́ àkọ́kọ́ tó ní igbá wúwo jàwo lọ ìyálé kẹ̀ kí ló ń sọ lẹ́nu yìí náà. <laughs> wo tí kòkò bá múra gírí ajá pètè àtútù láṣìírí. àṣírí ìkòkò ajá kọ́ ni ó tù kò yí ẹni o tẹ́yà bá di ẹkùn ẹran ló ń pa jẹ lógbólógbó gbòògbò ẹyẹ á tù yẹyẹ wọ́n tó yọ̀ sí òtútù dé pẹ̀lú àwọn àṣàmù ẹ̀ láyé mi ah láyé mi. ó dáa bíbí bá tẹ̀ bíbí bá wọ́ oníkálukú a máa ṣe bàbá nínú ilé ẹ̀ ṣé ìwọ ò mọ̀ wípé bí ìwà àti ọmọ ọ̀dọ̀ ẹ tẹ́ sì ti wà nínú oyún yìí ó ti di kó lórí odò orí ẹ̀ mú kó má má jẹ́ wípé àlejò apadà máa pàṣẹ fónílé. Tóyọ̀sí dàńdógò ń ṣe ẹ̀wọ̀ ọmọdé dídán là ń dán ọ̀ràn wò búlówó ẹni bá kú àáṣu lópo tí ó dán wò á dán tán. ètò òye ló pọ̀ jù ṣe bóun ni ìyá àkọ́bí ìyá ọba lọ́la kó tún wà lọ bí ọkùnrin ìkó ilá ẹ̀ agbára ẹ̀ lọ́wọ́ ọbẹ̀ ẹ̀. Ah, tóyọ̀sí ọmọ màrí èmi rí jẹ ni kò tó yà má má jẹ́ kí àgàdà gbá ìyà kó wọlé tọ̀ mí kí ni ṣíṣe ṣàánú mi. Hmm. ràn níwò ẹ̀ṣin. Tóyọ̀sí kí irun oníwọ̀ ẹṣin kí pa. Lọ́mọkẹ́ o ṣe jàre o ṣe mo dúpẹ́. Yes ma. O o ṣeun kú dìde. Yes ma. O dẹ̀ kú tọ́jú ọ̀rẹ́ rẹ̀. <laughs> Èmi nù. <laughs> Ayọ̀ká ilé ọkọ mi àfùnrà gboko tó wọ̀ ò ní báwọn bí kò gbò ò dẹ̀ ní báwọn bí kò mọ̀nà bó ṣe rúre wàá sọ̀rọ̀ lágbára Elédùà látànà tó ti dé báyìí ó ní mo ti ń bọ́lá ọmọ sára ó èmi gan mo sunrun yàtọ̀ àbó rè. ara yín gan ya hmm. yagiyagi. ọ̀gá ẹ̀ wá ń kọ́. Ah, àlàáfíà ni wọ́n mọ̀. Ah, kí wọ́n bá mi sọ gbogbo yín láyọ̀ àìtàn àlàáfíà lágbára ọlọ́run ọmọ ake ìyá fọhùn ṣèlú gan ọlọ́run ọ̀rẹ́ mi hmm? láìpẹ́ láì jìn Ọlọ́run á ṣe tiẹ̀ ah, náà. àmì o àmọ́ èmi ò fẹ́ mú fún o ah. bẹ́ẹ̀ ni èmi ò fẹ́ múfù òun ni mo ń gbè lẹ́yìn múfù yóò ní múfù ni kí n fẹ́ múfù nífẹ̀ẹ́ mi irọ́ sì ni múfù máa ń pa fóònù rọ. tó o bá fẹ́ múfù ṣé sùrájú ló wá fẹ́ fẹ́ mi. sáàjẹ́ <laughs> fẹ́ tó bá wù mí fẹ́ múfù. àti sùrájú àti múfù ọlọ́run sábà mi tó ẹ̀ síbi tó dáa lágbára ọlọ́run. <laughs> ìyá wa hmm? ẹ dákun máa jẹun fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ bó o ní tọ̀rọ̀ àwọn àṣejẹ tẹ wí ṣe mọ̀ pé ipò tó wà yìí ó ti fẹ́ẹ́ bímọ ó sì yóò mọ̀ jẹ́ àwọn àṣejẹ onípàṣípàṣẹ ni kọ́mọnú rẹ̀ ó lè mọ̀ ta kébékébé kóun fúnra rẹ̀ ní òsì mọ̀dán láwọ̀. ẹ ò ṣe jàre mo ti ránṣẹ́ sí ìyábọ̀sẹ̀ ó dẹ̀ ti sọ fún mi wípé gbogbo ẹ ló máa bá mi kó wá ah. kódà gan ọ̀tá àwọn àgbo mi gbogbo rẹ̀ ní òkú wa. Ah, ọlọ́run ṣeun yìí náà dá ìyá wa a ṣe é o màmí ẹ ṣáà anything tó bá ti kó o mi ò lè jẹ o. n ah! lè jẹ. àyọkà. àṣepamọ́ ló wà nínú ayé yìí tó ṣe ronúkọ tó ṣe àṣepamọ́ ló wà nínú ayé yìí tó ṣe ronúkọ tó ṣe àṣepamọ́ ló wà nínú ayé yìí tó ṣe.

pamọ́ ló wà nínú ayé yìí. ronú kó tó ṣe é ronú kó tó ṣe é. onílájà kan ó pín adé. onílájà kan ó pín adé. ó ṣàṣe pé láyé kó ṣàṣe pé ọ̀rẹ́ mi ni kó ṣàṣe pé ọ̀rẹ́ mi kó ṣàṣe pé láyé. àṣepamọ́ ló wà nínú ayé yìí. ronú kó tó ṣe é ronú kó tó ṣe é. àṣepamọ́ ló wà nínú ayé yìí. ronú kó tó ṣe é ronú kò tó ṣe àṣepamọ́ ló wà nínú Adébímpé o ebè kan ṣoṣo àkùrọ̀ ó kúrò ni mo ti fẹ́ ṣe tán a máa máa lò ó fún lọ títí títí tí nǹkan tá a fẹ́ kó ṣe máa fi ṣe ni. èmi náà mọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹlúùlù ni kàkà kí má dùn bì tápá tẹsẹ̀ ni máa rún sí i èmi ni mo fẹ́ jẹun kúkú ó di dandan kí n tilẹ̀kùn kùkùn ó ti forí sọlẹ̀ ó ti gbìyànjú kù tó bá wá fi agbada ọwọ́ léná kò léèwọ̀ ìwọ ṣáà má káàánú ẹ̀ ọ̀tá ẹni o nǹkan tó dẹ̀ yẹ ṣe fún ẹni tí ò ní jẹ́ kó rí mú mi òun ló ń ṣe fún yẹn ọ̀rẹ́ mi ẹ wo bọ́lọ́ lójú ata ẹni tí ò bá fẹ́ ká jẹun káyó a máa ń wo ọkà ìmọ́kà ni. bẹ́ẹ̀ ni mú mi dimethyl-mercury ni poison tí wọ́n lò fún ó dẹ̀ wà very lethal gan ṣe rí èèyàn tí wọ́n bá fún ní irú poison yẹn ó máa pa wọ́n díẹ̀ díẹ̀ díẹ̀. ah ta ni mo ṣe ah! ta ni mo ṣe torí ọlọ́run. ẹ wo mọ́mì ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ́wọ́ ọlọ́run torí wípé ìgbìyànjú ni àwọn àgbẹ̀ ń gbìn ọlọ́run báyìí ló lè jẹ́ kí ṣùtà àwa máa sa gbogbo ipá wa lé wọn lórí ṣá. dókítà ṣe é lórí ìgbìyànjú yẹn mo fẹ́ kẹ́ dúró lé lórí ẹjọ́ torí ọlọ́run ẹ bá tó bá mi gbìyànjú ẹ má jẹ́ fojú sunkún ọmọ ẹ ṣàánú mi dókítà ẹ jọ. mọ́mí ẹ má sunkún mọ́ ẹ jẹ́ kí n lọ pèsè ẹ̀fọ́ sọ́jú yẹn máa rí yín ṣe gbọ́. Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! ta ni mo fẹ́ rò tèmi fún ta ni mo fẹ́ rò tèmi fún. mọ́mí ẹ má sunkún mọ́ o. mi sunkún mi ò ké. mọ́mí Àníkẹ́ má sunkún. mo ti gbọ́ mo ti gbọ́. Ah, mọ́mí ẹ pẹ̀lú gbogbo nǹkan tí dókítà sọ tán a lè sọ kó máa já sáyà kó lọ bá bòmí jẹ. lágbára ọlọ́run ayọ̀ ló máa já sí èmi àti ọlọ́run àjọ ṣàdéhùn pé máa fojú sunkún ọmọ sórí wọn tó rú re ló máa sọ re agbóhùnyà agbóhùn ọmọ lágbára ọlọ́run. Ah, mami ara mo mọ̀ pé bó ṣe ń ṣe ẹ́ yìí pẹ̀lẹ́ mo mọ̀ pé tòun ara ni ẹ náà ló ṣe ń sọ gbogbo nǹkan tó ń sọ yìí má sọ mọ́ má sọ orúkọ báyìí mọ́. mami ẹ wò ni àmì ẹ̀wọ̀n sí mi o. ọ̀rẹ́ lọ́wọ́. pẹ̀lẹ́. ìjọba ti délé. kìrìkìrì lọ ṣe ń lé. mo fẹ́ kí ẹ bá mi wò má ṣe mí pẹ̀lẹ́. Mami, tẹ bá ti délé, ẹ bá mi wò abẹ́bẹ́dì yìí. Kìrìkìrì lọ mú. Mami. Ah, tẹ́ bá ti gbé bẹ́ẹ̀dì yín sókè ẹ rí dáárì mi ń bẹ. ẹ bá ti mọ nǹkan kí ni kí n fi ṣe. Ah, kẹ bá mi tọ́jú dáárì ẹ dáadáa tọmọ mi ló dàgbà ẹ bá mi mú fọmọ mi. ọmọ wo. má mi bá mi tọ́jú ọmọ mi o. ẹlẹ́dàá mi kọ ìwọ tó fẹ́ bímọ iná ló máa dúró tán mi ò ní bẹ́ẹ̀ tọ́mọ mi ò ní bẹ́ẹ̀ tọmọ ọkọ mi ṣàánú mi. mami ara ni mí. ara ò ní ní ẹ. ní ọ ìpọ. ọmọ bẹ́ẹ̀ pẹ́. yẹ orí mi ò ẹlẹ́dàá mi ah! ṣe nǹkan tọmọ ìfẹ́ ṣe rèé torí kí n bọ́ òun tọ́jú ọmọ wọn torí kí n bọ́ òun tọ́jú ọmọ wọn tani mo fẹ́ pè tani mo fẹ́ pè yẹ yẹ yẹ ajá mi tani mo fẹ́ pè tani mo fẹ́ pè. Ah! olórí ó ṣe láìka. wọ́n tì yín ni hmm? ọkọ̀ yín níkà ẹ̀yin náà sì gbọ́ ọmọ pé tẹ́ sọnù torí mo rí gbogbo ẹ̀ bí n tiẹ̀ sójú mi mo rí i àmọ́ gbogbo yẹn ò kàn mí. ee eh, eh, ọfíìsà eh, a ti rí ibi tí gbogbo ẹ̀ já sí báyìí pa mí sílé má pa mí síta báwo la ṣe máa ṣe ọ̀rọ̀ yìí lókùnrin ọmọ ah, ah, mi kan ṣoṣo tó kù rèé ṣàánú mi. kábíyèsí ẹni sọ̀rọ̀ torí nǹkan kan wà níbi tí ò ti yé yín dáadáa aná mi lẹ kábíyèsí. lọ́nà wo. Ah, mo rẹ́ni kejì tó yẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán sí tẹ́ mọ̀ pé ọmọ yín ni èmi àti ẹ̀ ti fẹ́ra rí lóòótọ́ lóòótọ́ nínú nǹkan tí wọ́n sọ fèmí tí wọ́n ṣe fún mi wọ́n ní pé ẹni tó bá jẹ́ tó bá jẹ́ virgin tí wọn ò tí ì jábàálẹ̀ ẹ̀ ni mo gbọ́dọ̀ fẹ́ àmọ́ parọ́ fún mi ìgbà tẹ̀mí àti ẹ̀ súnmọ́ra wa tán ni mo mọ̀ kó kò rí bẹ́ẹ̀. padà ṣèbí torí pé o fẹ́ẹ́ fẹ́ni tó ní ìbálẹ̀ ló fi tì mí síta ìjẹ́ ìwò ṣèwádìí ló fi bayé mi jẹ́. jẹ́ ká fìyẹn lẹ̀ báyìí ó ti ṣẹlẹ̀ bó ṣe máa ṣẹlẹ̀ jọ torí ọlọ́run rẹ nìkejì gbogbo nǹkan tó ń fà nínú ìlú mo fẹ́ kó dáwọ́ ẹ̀ dúró pàápàá jùlọ èmèrè nínú pálásì ìdójútì àti ìbanilórúkọ jẹ́ ló máa jẹ́ fún mi tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mí tó bá ń ṣẹlẹ̀ tí mi ò rí nǹkan kan ṣe sí jọ má bà kárí àmì jẹ́ èmi àti ẹ̀ lè yanjú gbogbo tó bá ṣẹlẹ̀ ṣùgbọ́n mo rẹ̀ nìkejì jẹ́ ká lọ síta ká lọ yanjú ọ̀rọ̀ fi àwọn tó wà ń bí sílẹ̀ jọ. Hmm? kábíyèsí lóòótọ́ ni ọmọ pa èmi àti ẹ̀ pọ̀ a fúnra wa àmọ́ nǹkan tí ò wá yé mi ni wípé o ṣé torí wípé mo jẹ́ ọmọ ọba ni àbí torí pé o nífẹ̀ẹ́ mi àbí torí pé mo bímọ fún ẹ ló fi ní káwa bọ́ síta ká lọ sọ̀rọ̀ ká yanjú ẹni tún bínú bí. no a máa a máa a máa ní láti yanjú àwọn kankan wọ́n ṣé a máa wọ̀rí jẹ́ kébì àtẹ jáde náà a máa yanjú ẹ̀ àwọn kankan ìwàlẹ̀ tí mo ní láti béèrè question lọ́wọ́ ẹ̀ mo agree pẹ̀lú nǹkan tó sọ. ó ṣe wàá yé mi ni wípé kí èèyàn kàwé kò ní kéèyàn ní ọpọlọ Jimmy ò ní kínní. wo wo wo tẹ̀lé tẹlọkọ ẹ ẹ kẹ lọ sọ ọ kò sọ̀rọ̀ tó máa ṣẹlẹ̀ náà tá yíyanjú náà ló máa bọ́ sí ìyá máa yanjú ẹ náà ni. Ah, àmọ́ ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ o mọ ibi tọ́mọ wa wà. Ah, ah. kábíyèsí mo bímọ bá mi gbé ọmọ mi fún bàbá mi tó túmọ̀ sí pé orúkọ ìyá mi ò parẹ́ nìyẹn ẹlẹ́ṣẹ̀ ni mi o ẹ jẹ́ kí n jìyà ẹ̀ṣẹ̀ mi àmọ́ kò ní ti ọwọ́ ẹ wá. ọ̀rẹ́ni kejì kejì ohun tí ó ṣẹlẹ̀ pọ̀ gan tó fi jẹ́ pé ọmọbìnrin òun ló ń jọba nílùú yìí wọn tó mú wa nù gẹ́gẹ́ bí àwọn nǹkan tí mo ti sọ ọ́ lẹ́tẹ̀ ti gbọ́ mo rò pé rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ nínú gbèsè ayé tọ̀dọ̀ mi. bẹ́ẹ̀ sà. ẹ má ṣẹ̀ṣẹ̀ gbé o ẹ má ní dandan dandan dandan àfi kí n kàn bá ìṣẹ̀lẹ̀ torí ayé tá a wà yìí gan ohun tó constant jù láyé mẹkẹni change o ẹ má fi tipátipá mọ́ nǹkan pé dandan ni kó ṣẹlẹ̀ ìgbà mi ò mọ̀ bá nǹkan jẹ́ ó dára kí èèyàn dúró lórí òótọ́ àmọ́ ẹ kọ́kọ́ lára dandan mi hmm. ṣé nǹkan mi wà tó fẹ́ béèrè. ẹ ṣe gan sa fún àǹfààní tẹ́ fún wa láti lè bá yín sọ̀rọ̀ I really appreciate you, sir. Ṣé mo dúpẹ́. Eh, Bàbá ọba, ẹ ṣé àdúpẹ́. Eh, inú wa de tún dùn ti ẹ bá tún fún wa ní àǹfààní ní ìgbàkúgbà tá a bá nílò yín. Hmm. Kí ni mo porúkọ ìlú tí mo ti kọ́kọ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí agbófinró? Ìlú Mọ̀dà. Ìlú Mọ̀dà. Kí ni mo porúkọ ìlú kejì tí wọ́n gbé mi lọ tí mo ti pàdé ìyàwó mi? Adégbènrú sà. Adégbènrú ẹ̀ka ìgbàkigbà tẹ́ ẹ bá tún wá síbí mo ṣetán láti dá yín lóhùn dáadáa nítorí ẹ ní ọpọlọ. ẹ ṣe pé bẹ́ẹ̀. ẹ má lọ o wọn máa fún yín nǹkan tẹ́ ẹ lè jẹ. ẹ ṣe kọta Mami. I said you should leave. Ah, he said wá leave. Hey, hey, hey. I want my excuse me my wife. wò with due respect and diligence ma ṣe àbúrò yín dàpọ̀ wọn ti yàwó. Kí way. ṣe é? Mo mú gbogbo o dàrú you've broken so many things. My bedroom is in a mess and look at your bedroom. At this point, I need ìdásí to tọrọ àwa mọ́, ó ti sún mi Yes! Rẹ́dẹ̀ rẹ́dẹ̀ rẹ́dẹ̀. Irema calm down o. Looking at your face, mo rí pé kì í ṣe pé nǹkan Leave! Leave! Leave! Leave! Leave! I love you so much and you know it. I love you too. Then... But àbàwọ́n kan while around me. That's why I don't want to give any man chance for now. ọmọ tó ní ọyọ sí ọ lójú àlá yìí ọwà kan. àmọ́ mi it's not fair ó lè ṣe máa dé mi padà sí psychiatric hospital. psychiatric hospital is not meant for mad people. àgbọ̀nilé ṣé ká wálé o. ṣé o ṣe ń dẹkùn lẹ́sùn. ẹ jù ẹ bá mi wá solution sí i bí kò ṣe mú ìwà yìí ayé mi ti bàjẹ́ gan-an. kò lè rọgbọ́n fún ọ. mi lè wà láyé kó máa kí wọn máa bàjẹ́ náà tí ẹ bá ti lè dá mi padà sí psychiatry mo máa para mi sí yín lọ́rùn and that is fine now. kí má lọ bù yín jẹ àbí. mo wà nínú cell for good four years ẹ wá so fún mi wípé ọlọ́run fi mi pamọ́ ni kí ni mo ṣe fún ọlọ́run yẹn to fi fi mi pamọ́ síbẹ̀. ṣíbùṣe ọmọ ṣiṣẹ́ bíi workaholic náà rèé tó bá ti lọ hospital tẹ. mo ti sọ fún time without number pé kó yé máa disturb ara ẹ stop dreaming kò sí nǹkan tí mo fẹ́ fi ẹ́ ṣe. wẹ́dìn tèmi mọ̀ ẹ́ kan ṣoṣo lobìnrin máa ń ṣe wẹ́dìn nílé ayé tó bá wá. dádì ẹ jọ̀ọ́ ẹ má mú Táyọ̀ kúrò ẹ má sẹpẹtì èmi àtàbúrò mi ẹ jọ̀ọ́. bọ́sọ̀rì bẹ́ẹ̀ ẹ kì í ṣe ọmọ gidi orúnú ẹ ó ju tejò lọ kò ń ṣọmọ tó gbọ́dọ̀ padà sínú ìlú. I want her to suffer just like I did. Are you insane? Settle down. Everything is going to be fine. Um, Daddy, I'm getting jealous. I mean, she, she won't need you bring money for me. I've not come back to Germany because of her. Why, why is she treating me like this? tí bá ti fẹ́ consider ẹni not you. kí ló ṣẹlẹ̀ gangan kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí are getting something wrong. I'm not getting anything wrong! Ouch! Ah! Ọ̀daràn Táyọ̀ o ti fayé mi jẹ́. Mo ti ń consider. Irọ́ irọ́, ẹ má consider ẹ̀. Kí ọkùnrin máa sùn lérò bẹ́ẹ̀, kò yàtọ̀ sí èèyàn tó ń sun orí according to the Bible, Delilah was the architect of Samson's downfall. What mi kọ́ tún mi wò, ó mọ̀ wípé orí ọ̀ká ò ṣe é fi ṣan iná o. Ẹ jẹ́ kí n gbọ́ gbàs, ẹ jẹ́ is headed by father and jaguar. No, no, no, no, no, jaguar, jaguar like your confidence. ẹni méjì tó fool your ọmú. access granted. Who is this guy? Find her! Ọ̀dàlẹ̀dàlẹ̀ fún. ẹni tó bá dalẹ̀ á balẹ̀ lọ. In the book of Father and Jaguar, forgiveness is a taboo. ẹ jẹ́ kí ọkà ṣíwájú kí ṣèbè tẹ̀lé ká wá mọ ẹni tó máa tẹ ọkà nínú mọ́lẹ̀. Thank you, Father aṣáájà mọ́ o kó mọ̀ mọ́ gbogbo rẹ̀. dọ́là kò má tán o ẹni bá dánwó ẹ̀wò pẹ̀lú mi á fi aṣọ ẹ̀jẹ̀ á